ṣàlàyé a ṣàlàyé fún wọn a ṣàlàyé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 bàbá wa ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam wọn máa kórajọpọ̀ ní mọ́ṣáláṣí láti dúpẹ́ láti ṣàdúrà gẹ́gẹ́ bí ètè wa èṣe wa lórí ètò a máa ní pé ẹ má sọ pé ẹ kàn sáré lọ ṣe wàyàwàyà kẹ́kẹ́ sanwó ṣan ẹsẹ̀ fọ ojú ìyẹn nìkan kọ́ ni pé kẹ́ ẹ gbìyànjú láti darapọ̀ mọ́ wọn nínú wáàsí tó máa fi ń bẹ̀rẹ̀ kan tó bẹ̀rẹ̀ ìrun ìyẹn Friday jumat tọ́mọ̀rẹ̀ tún parí náà kẹ́ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ dúró ẹ̀yin lẹ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ jẹ́ náà bá yín sọ̀rọ̀ kó tó di pé ẹ máa kúrò ní mọ́ṣáláṣí Adéjọkẹ́ Bákàrẹ̀ lórúkọ tèmi lórí ètò Ká lónìí ọjọ́ Friday tá a pè ní Thank God is Friday ẹ̀yẹ́ bá ti bó ṣe ìgàn pàápàá ẹ̀ ó ti wà lára ẹni friday mi wá gbé gèlè lónìí lọ pàtí kí ni mò ń gbé wíìgì ni mò ń gbé lọ sí pàtí ẹ nítorí pé ní ẹ a máa kọ lọ ṣe wéèkì níbì kan ẹ tó bá dọ̀la ni wẹ̀jẹ̀ wẹ̀ mu pẹ̀láṣẹ ọlọ́run lónìí mọ̀lẹ́ gbogbo ẹni tẹ́ ti dájọ́ ọ̀nà owó sọ́nà bóyá ti ẹ̀rẹ̀ náà ti òpin ọ̀sẹ̀ kọ́ ni tọ̀dọ̀ yín ó yìí wà lójúwájú ni àtàwọn tá a fẹ́ ṣe ní ti òpin ọ̀sẹ̀ yìí ọlọ́run bẹ̀rẹ̀ lòdùmarè á dúró tì wá omi gbóná nídàjọ́ ẹni tó ń dáná òró gbóná nídàjọ́ wọn gbogbo wọn táwọn fẹ́ bá wa ṣe àjọyọ̀ náà pẹ̀lú àṣọ ọlọ́run lẹ́dùmarè àní farapa àní ṣe mọ́tò wọ̀ àní ṣọ̀kadà àní ṣe kíni wọ̀ nà náà àní ṣìwọ̀ ẹ̀dẹ̀ wa tún má gbàgbé nítòrọ tepo tó wọ́n yìí ẹ dákun torí Ọlọ́run mọ́tò kan tí mo rántí mọ́tò kan tí mo wọ̀ ọ̀gbẹ́ni ra epo gbé sínú mọ́tò bá ní ah kí ló rùn nu mọ́tò ṣé ṣe pé táǹkì epo mọ́tò yóò bẹ onírara pé òun ṣẹ̀ṣẹ̀ rẹ epo tán lé epo ni òun tó wá ra extra sínú kẹ́ẹ̀gì pé tíyẹn bá lọ tán òun á lè dà sí inú ẹ̀ ah, ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí wẹ́dà lọ́wọ́ ta wà ó gbóná bí wẹ́dà ò tiẹ̀ gbóná gan-an nǹkan tí ó léwu ni ká máa gbé epo petrol sínú mọ́tò àbí ká máa rà pamọ́ sínú ilé pàápàá ní epo petrol tẹ́tọ́ wà wá ń gbòòrò àmọ́ bóyá láre tí eh, wọ́n ní kán má tà mọ́ tó fi di pé epo wọn gbó ó fi di ọ̀wọ́n gógó epo bóyá ọ̀lẹ́lòmíì sì tún náà ti ń yọ̀ tàǹbì kan à lè sọ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ gbìyànjú láti rí i pé ẹ ra epo petrol sínú ilé ká má sọ yìí pé a fẹ́ torí tọrọ kàdáná inú ìtumọ̀ kan torí tọrọ kàdáná inú ni pé mo fẹ́ ra epo pamọ́ torí àmọ̀gbà tí epo máa tún wálẹ̀ àmọ̀gbà tá a máa ríra káàkiri ẹ wá ra pamọ́ tẹ́ ra pamọ́ tẹ́ ń sá fún kó má rí pé tó máa bà dúkìá tó pọ̀ jẹ́ ni torí iná tó ti láwo kékeré báyìí kẹ́tọ́ tó ṣẹlẹ̀ ó máa gòkè farafara ní ìyẹn la fi ní ká fi ṣera wa létí ní abalẹ̀ ilé tàbí kì í sórí ètò ká ṣàlàyé lónìí ọjọ́ Friday ẹ atúnika tún sọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ìkan lára àwọn tó ti kó parí nínú bíbí Naija táǹpẹ̀ ní cross ó lóun ti di olóṣó báyìí o olóṣó kíni ó lóun ti di gbélé pawó gbélé pawó tiẹ̀ orí àìpẹ́ tó ṣe àpọ́ máa ń pè wọ́n náà tó class ó ní grade ó ní nípele nípele ìtòhùn aṣọ ni pé nínú fọ́nrán tó fi ṣọwọ́ sínú ẹ̀rọ ayélujára nǹkan tó sọ ńbẹ̀ ó ní obìnrin tí ó bá fẹ́ lo òun tó fẹ́ bá ń dọ̀rẹ́ ẹ̀ tó fẹ́ yẹ kó òun jọ bá ń lájọṣepọ̀ àkọ́kọ́ fún òun ní five hundred thousand naira ṣẹ́rí pé gírèdì tiẹ̀ nìyẹn ètò lòun fẹ́ nìyẹn ó wá ní yàtọ̀ sí yẹn ẹni tó fẹ́ bá ń lájọṣepọ̀ yìí ó máa tún ṣe kéne òun ló máa sanwó ilé ìtura táwọn máa lò kò sọ pé kó wá sílé ọ̀dọ̀ òun kò dẹ̀ sọ pé òun máa lọ ilé ọ̀dọ̀ ẹnìyẹn ó lẹ́ nìyẹn ló máa lọ gba ilé ìtura ṣùgbọ́n tí ò wá sọ fún wa ni pé kó dárúkọ ilé ìtura àbí pé irú ilé ìtura tóun fẹ́ kò fìyẹn sí orí fọ́nrán ó wá lẹ́nìyẹn tó máa ṣe kí ni ẹ̀hẹ̀n ọlọ́kùn nọ́bà la fi ń gbé tìta ó máa tún ra oúnjẹ fóun ó máa fóun lóúnjẹ nítorí túmọ̀ sí pé oúnjẹ tó bá tún wù ló máa béèrè fún bó ti jẹ́ pé kò dárúkọ ẹ̀ nínú fọ́nrán tó fi ṣọwọ́ ẹ̀ ẹ̀ ṣe pé ilé ayé tá a wà yìí ibi tẹ́ ayé ń lọ àti ẹ̀wà mọ́ eré bí àwàdà tọkùnrin ṣe ó lè ṣe ṣe kankan ti kàn sí pé mo dẹ̀ gbọ́ fẹ́ràn ọmọkùnrin máa bọ̀ ṣé ayé náà ló wá ti dà bó ṣe dà tó fi di pé à ń polówó ara ìṣekúṣe nígbà tí à ń polówó ẹlẹ́rìndòdò àbí oúnjẹ kan àbí aṣọ kan àbí ohun èlò ilé kan ọkùnrin ló tún gbé rẹ̀ síta báyìí pò ń polówó lórí ní ọ̀dọ̀ wa ń bí wọ́n lè tọkùnrin lè ṣe obìnrin náà obìnrin ò lè ṣerú ilé ṣùgbọ́n tọkùnrin fi bọ́ síta tó fi ń sọrú nǹkan báyìí báwo la ṣe mọ̀ pé obìnrin gan ò lè ṣe é a ní ibi táyé ń lọ àmọ́ àwọn bá sọ fún ilé rẹ̀ pé àmọ́ ibi táyé ń lọ o àwa la mọ̀ọ́mọ̀ kọ tí ikún sí ibi táyé ń lọ eléyìí ni a ní ká fi kíra wa káàbọ̀ sórí ètò Ká Sálàyé lónìí lẹ́ẹ̀kan sí mo kí n pé ẹ kú kalẹ̀ mo fẹ́ délé agbára kí n lọ dá tọ́mì ná tí bá padà dé Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú màá wá ṣe fún yín lábala lábala àwọn kókó àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó hàn dé nínú ìwé ìròyìn àti tó dàbí pé ó fẹ́ fara díẹ̀ tó dàbí pé àwọn èèyàn ẹlòmíì lè má tiẹ̀ rí àbí kán rí kán má kọ̀ bí ara sí i ẹ má jẹ́ ń sọ àsọdùn ọ̀rọ̀ jàre jẹ́ ń délé agbára kí lọ́wọ́ nǹkan tán ní fún wa ń bẹ̀ ẹ kú kàlẹ́ lọ́dẹ̀. báyé ṣe dà náà nìyí o kò sí nǹkan tí wọ́n ní pé kò sí ohun tuntun lábẹ́ ọ̀run nǹkan tí à ń gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n láyé òde òní àwọn kan ní pé kí ni nǹkan tuntun wà kí ni nǹkan tuntun náà tá à ń sọ ẹgbẹ́ òṣèlú gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbọ́ wọn lẹ́gbẹ́ òṣèlú kan ló wà àwọn yòókù ẹgbẹ́ òṣèlú méjì péré ló wà ẹgbẹ́ òṣèlú táwọn bá wà àti gbogbo ẹgbẹ́ òṣèlú èyí tó kù ibi tá a ti fẹ́ mọ́rọ̀ ẹgbẹ́ òṣèlú sọ títí òní òní ti ẹgbẹ́ òṣèlú PDP PDP yàrá gbàgbé wọn ní gbogbo àwọn gómìnà wọn wọn kóra jọ pọ̀ wọn lọ òkè òkun àmọ́ tán lọ ṣe lókè òkun wọn sì sọ pé bí ilé ò bá dùn bí ìgboro ò bá dùn bọ́ọ̀dì ò dùn bí ìgbẹ́ nìgboro rí nígbà tí bóyá àwọn PDP sì wọ́n rí i pé ọ̀dẹ̀ ò dùn ṣùgbọ́n ìgboro ò wá dàbí ìgbẹ́ ìgboro bó náà lọ òkè òkun náà lọ ní ti gẹ́gẹ́ bí nǹkan tí ọ̀kan lára àwọn àgbà ọ̀jẹ̀ ìran ẹgbẹ́ òṣèlú PDP tó sọ ó ní pé tó fi sọwọ́ sórí ẹ̀rọ ayélujára kì í pò sọ ó sọ náà ni wípé àwọn gómìnà tó kóra wọn jọ pọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP tó ń lọ òkè òkun tó ń ṣe trip lọ òkè òkun wọ́n lọ láti lọ yan láti lọ yan ẹni tó máa jẹ́ ààrẹ tó máa dupò ààrẹ ní ọdún 2023 àti gbákejì ìyẹn presidential candidate and vice president fún inú tó máa díje nínú ẹgbẹ́ òṣèré fún ẹgbẹ́ wọn ní ọdún 2023 Wike wá sọ fún wọn pé bàbá ẹni tó sọ ọ̀rọ̀ yìí ó dàbí pé kò rí sọ àbí ìsọkúsọ ọ̀rọ̀ ló sọ ìtòsọpọ̀ ìsọkúsọ ọ̀rọ̀ lẹ́ni yìí sọ òun ni pé táwọn bá kò sẹ́nikẹ́ni tó lè fọ́ tó lè fọ́ àwọn tàbí tó lè dá àárín àwọn tó ń jẹ́ gómìnà inú ẹgbẹ́ òṣèlú PDP wọn ní kò sẹ́ni tó lè dárin àwọn rú pé ọ̀kan ṣoṣo báyìí làwọn wà odidi ọ̀wọ̀ o làwọn gbogbo nǹkan táwọn lọ ṣe lókè òkun báwọn ò bá sọ fún àwọn táwọn dàbí ẹni tí wọ́n ṣe gàtégàté nínú ẹgbẹ́ òṣèlú àwọn bó tẹ̀ jẹ́ pé wọ́n lọ́mọ ẹgbẹ́ ni àwọn táwọn bá sọ táwọn lọ ṣe lókè òkun fún wọn wọn à lẹ́tọ̀ọ́ láti wá bọ́ sí orí ẹ̀rọ ayélujára láti máa sọ tí kò tọ́ àti nǹkan tí ò yẹ ẹ ọwọ́ Wike wá sọ kínní kan ló dàbí pé òun fura sí èèyàn kan tó lè sọrú nǹkan báyìí ẹni ọ̀nà wa sọ pé ó ní Rèmọdọ́pẹ́ sí ló máa sọrú nǹkan báyìí ó ní tó dẹ̀ fi ń sọ náà òun mọ̀ pé ó kàn gbé káàdì àwọn dání PDP ipe kì í ṣọmọ ẹgbẹ́ tòótọ́ ni ó jẹ́ fún PDP ipe ọ̀nà láti rí i pé ó dárúkèrúdò sílẹ̀ si àti kó tó ń dàpípò òrùrù sọ́kàn àwọn aráàlú bíi pé PDP ò rí ọwọ́ yọ àbí wọn ṣe tán láti ní olùdíje fún ẹgbẹ́ fún ipò ààrẹ ní ọdún 2023 ó ní ní tó túmọ̀ sí pé bóyá wọ́n ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀nà láti jẹ́ kí ẹgbẹ́ òṣèlú APC kó rọ́wọ́ mú ju PDP ni bàbá yìí ń gbìyànjú láti ṣe ó wá pé Eh, ẹ̀kan lára àwọn tó tún jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP ìyẹn bàbá wa Turaki hmm, eh, Àtíkù Abubakar pé ẹ dákun torí Ọlọ́run ẹ bá a sin bàbá ọ̀rẹ́ yín eh, ṣàwáwù yín nígbẹ́rẹ́ pàkọ́ kí wọ́n yé sọ ohun tójú wọn ò tó àti tètè wọn ò gbọ́ kọ́ wáyé pé wọ́n kàn yàrá wọn kàn ròyìn lọ́kàn wọn pé bóyá nǹkan tó ń ṣẹlẹ̀ nìyí ẹ̀já gbé jáde ká fi ṣe kinní kan kó má ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o ipe kan sọ fún wọn kí wọ́n dákẹ́ kan ṣe mẹ̀dọ̀ àwa náà wá ń sọ fún àwọn èèyàn báyìí pé kì í ṣe kún rárá wa ládọ́wọ́ wú ohun tá à ń sọ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu Nyesom Wike jáde nígbà tó ń fún ẹni tó fi àtẹ̀jíṣẹ́ sórí fọ́nrán pé àwọn lọ sí òkè òkun gbogbo gómìnà ẹgbẹ́ òṣèlú PDP wọn lọ sí òkè òkun láti lọ ṣe kínni láti lọ mú ààrẹ àti gbàkejì ààrẹ wá kó wá díje fún ọdún 2023 nǹkan tó sọ làwọn náà sọ fún yín ẹ̀yin ará ilé ojú ìwòlẹ̀ yín náà fi wò ó wọ́n bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí ọ̀rọ̀ kan bá rú tú báyìí tó bá rú tú báyìí hmm, tí ò bá jẹ́ pé kó gbogbo ò lè jẹ́rọ́ ó lè jẹ́ pé òótọ́ ó wà ń bẹ̀ òótọ́ inú ẹ̀ gan lè pọ̀ ju irọ́ inú ẹ̀ lọ ṣùgbọ́n ó jẹ́ òótọ́ ó jẹ́rọ́ o ṣèbí oṣù kejìlá oṣù kejìlá wà ẹ kó tó máa fi dé tó ọdún bá máa fi dá sí méjì àmọ́ bóyá ntí Raymond Ọpẹ́sí sọ òótọ́ ni àbírọ́ wọ́tápátẹ́ máa fi dé parí máa fi di oṣù tọ́dún máa fi dá sí méjì báyìí sìn àmọ́ bí tí ọ̀rọ̀ lọ gangan ìyá ní ti abala ọ̀rọ̀ tó tẹnu gómìnà ìpínlẹ̀ Rivers jáde sí ẹni tó fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sórí ẹ̀rọ ayélujára pé àwọn kóra wọn lọ sí àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú PDP wọn lò kíkún láti lọ wá ẹni tó máa gbà wọn díje fún ipò ààrẹ ní ọdún 2023. Mm. ní ọ̀sẹ̀ yìí náà ni mo sọ kinní kan lórí ètò mo ní wòlíì lèmi náà àbí ẹ ti gbàgbọ́ pé wòlíì ni mí ó dáa náà tẹ́ ẹ gbàgbọ́ o ẹ gbàgbọ́ o láti iléeṣẹ́ NNPC báyìí wọ́n ti sọ managing director wọn Meleke Yare ó ti sọ̀rọ̀ jáde ó ti ti ọ̀rọ̀ mi lẹ́yìn ó ti kín ọ̀rọ̀ mi lẹ́yìn nítorí tí wọ́n sì pé Samaria Nàìjíríà wọ́n ní pé níwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ ọ̀wọ́n gógó pẹtiró yóò kásẹ̀ ńlẹ̀ yóò di kíni yóò dọ̀pọ̀ tẹ́ bá ti ṣí ẹ̀rọ yín nulẹ̀ yín báyìí epo pẹtiró ni wọ́n jáde ẹ̀ nílò láti lọ síbi tí wọ́n ti ń ta mọ́ wọ́n wá ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ lẹ́kùnrẹ́rẹ́ wípé ìdí tí epo ṣe wọ́n lọ́wọ́ tá a wà yìí gbogbo àná láti máa gbọ́ díẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì ò mọ̀ ìdí tó fi wọ́n tó fi di pé kò fi bẹ́ẹ̀ sí ní ìta ní fún ìgbà díẹ̀ pàápàá jùlọ ní ìlú Àbújá àti ìpínlẹ̀ Èkó nítorí àbí pé èmi ò farahàn pẹ̀lú Àbújá àti ìpínlẹ̀ Èkó nìkan ni àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n ní pàápàá ìlú Àbújá àti ìpínlẹ̀ Èkó wọ́n ní tó fà á nìyí ti ọ̀rọ̀ kẹ́míkà kan tí wọ́n ṣalábàápàdé ẹ̀ nínú epo pẹtiró tí wọ́n gbé wọlé bàbá ìwà ń sọ kinní kan pé kì í ṣe pé kinní kẹ́míkà tán bá nú ẹ̀ pé ó ṣe ìpalára fún ara ó dáa náà wọ́n ní kò ṣe ìpalára fún ara pé kò jẹ́ pé ó máa ń tètè ń sọ epo ìdí omi ẹ̀ tó bá dẹ̀ jọ́ máa jẹ́ kó wà wọ́tì àbọ̀rẹ̀ òyìnbó náà tiẹ̀ pé fún ní àlàyé ti Yorùbá ní ráńpẹ́ ni kó máa kò ní jẹ́ kí kó gbé wọn bó ṣe yẹ kó gbé wọn ẹ bá dẹ́ gbàgbé aṣọ lórí ètò pé ó lè ba ẹ́ńjìn mọ́tò jẹ́ ó lè ba ti jẹnẹrétọ̀ jẹ́ àti àwọn nǹkan mìíràn tá à ń lo petrol fún ó lè bàjẹ́ iná fi sọ pé kí wọ́n má ta epo yẹn síta wọ́n wá tún ṣe àfikún ẹ̀ pé ẹ̀pẹ́ àtọ́láwọn èèyàn sọ pé ah, ah, àwọn wo ló yẹ kó yẹ epo ìwọ̀ngbà tó gbé wọlé ṣé àwọn tán yẹ owó kìí pé wọ́n fi nǹkan kan tẹ́ǹdì fún wọn náà fi kọjú síbò mi tó fi jẹ́ kán gbé wọlé kán máa ta fáráàlú wọ́n ti wá ṣàlàyé báyìí pé ẹ lára nǹkan tí specification kan tí àwọn tán ní kí wọ́n máa yẹ epo tán bá gbé wọléèdè nàìjíríà wò wọ́n ní kán yẹ ìpele tó máa sọ bóyá epo yìí ní nǹkan míì tán fi kún àbí kò ní wọ́n wá fi àpẹẹrẹ tìlú China hàn wọ́n ní methanol kẹ́míkà tí wọ́n rí nínú epo yìí bíi fifteen percent ẹ̀ ó wà nínú epo tí wọ́n ń tà ní ìlú China ẹ bá béèrè lọ́wọ́ bàbá wa Mele Kyari pé ṣé wẹ́dà ìlú China àti wẹ́dà Nàìjíríà kankan náà ni bóyá ohun tí wọ́n fi sí lọ́n ìdí tí wọ́n fi sí epo tiwọn lọ́n torí ojú ọjọ́ àdúgbò wọn bó ṣe rí bóyá kínní ní nǹkan pàtàkì tó ń ṣe fún wọn láì àgọ́ ara wọn lọ́n tó bá lò ṣé bí wẹ́dà wọn ṣe rí lọ́ọ̀ni tí wàá ṣe rí ń bí ìyẹn náà fún wa lésì ṣùgbọ́n wọ́n ṣàlàyé fún àwọn ilégbèmọ̀ aṣòfin bóyá ń pè wọ́n pé ẹ wá wí tẹnu yín láti bí ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì báyìí èmi tẹ̀ tí rò pé tá pé wọn ò sọ̀rọ̀ lẹ́yìn tá a parí ètò èyí tá a ṣe gbẹ̀yìn pé tá a bá sọ̀rọ̀ pé a máa sọ pé tí kinní bá tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ọlọ́mọdé ká tún rí ọ̀rọ̀ Eh, ṣe endsars la ṣe tẹ́lẹ̀ á di end nnpc activities eh, wọ́n ní gbogbo àpẹẹrẹ pé àwọn ò fẹ́ nnpc mọ́ gbogbo ọ̀tá wà ń bẹ̀ ẹ jáwèé fún wọn gbogbo àwọn ọ̀nà peng ẹ jáwèé fún wọn gbogbo àwọn tí à ń kó epo wọlé ni àbí wọ́n ń fọ wọ́n wá ń kó epo rọ̀bì wọ́n wá ń kó crude oil wa lọ fọ epo wọlé ẹ jáwèé fún wọn a fẹ́ máa ṣe fúnra ara wa níbí bóyá nítorí pé bóyá nǹkan tá a máa sọ nìyẹn ṣùgbọ́n àwọn tó bá sọ̀rọ̀ jáde sí pé ẹ fọkàn balẹ̀ wòye ọ̀sẹ̀ tó ń bọ̀ epo pẹtiró ọ̀wọ́n gógó ẹ̀ yóò kásẹ̀ ńlẹ̀ pátápátá ẹ jẹ́ káwa náà gbà bẹ́ẹ̀ ká gbàgbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ káwa fi síbì kan bóyá ká fi sí ọwọ́ àlàáfíà wa ni àbí ká fi sẹ́yìn ọwọ́ àlàáfíà wa pé ọ̀rọ̀ bóyá pé wọ́n tiẹ̀ béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ wọn gbà tán lọ sọ ṣàlàyé fáwọn ilé àwọn iléègbèmọ̀ aṣòfin bóyá wọn béèrè ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n a ní ká béèrè báyìí pé tó bá jẹ́ pé lọ́sẹ̀ tó ń bọ̀ tó sọ yìí àwọn gógó epo yóò kásẹ̀ ńlẹ̀ ṣé ká jáwé fún ìyàwó gbélé ẹ̀ka jalè ẹ lọ́wọ́ wọn ò béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀yin aráàlú ó dáa náà tó bá jẹ́ pé epo yóò wáyé bó ṣe ló máa kò pọ̀ bó ṣe ló máa pọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ irú ìdájọ́ wo irú ìjìyà ló yẹ ká ṣe fún àti group managing director ni o tòótọ́ wọn ní pé ká má bínú wọn ti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n nǹkan báyìí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ náà ó pẹ́ kán tó bá wa sọ̀rọ̀ láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn ò sọ ìjìyà tó máa tọ́ sáwọn lẹ́yìn tí wọ́n ṣe ìlérí pé nǹkan táwọn sọ tí ò bá ti wá sí ìmúṣẹ bọ́tẹ̀ sọ pé ọ̀pọ̀lọpọ̀ pọná ti kó wọlé báyìí kankan bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ò bá ti wá sí ìmúṣẹ irú ìjìyà wo ló yẹ ká fún wọn irú ẹ̀bi wo ló yẹ ká dá fún wọn ìyẹn ni àwọn aráàlú ń béèrè bóyá pé àwọn aráàlú ẹgbẹ̀mọ̀ aṣòfin wọn béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wọn bóyá tó wà ìṣàlàyé fún wa pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kù láti jẹ́ kí epo kó dé ibi tó yẹ kó dé òun náà ní ti àwọn mọ́tò tó máa képo tó máa lọ́jà tó máa gbé lọ lé epo bóyá yẹn ló fà ṣùgbọ́n ìyẹn kọ́ ni kókó tí ẹ̀yìn afẹ́ gbọ́ wọ́n ta fẹ́ gbọ́ ni pé képo wà fún aráàlú láti lò àbí bẹ́ẹ̀ pẹ́rẹ́ ẹ fẹ́ gbẹ̀ǹkù lè gbé wọlé láti máa fowó kun ni torí four litres àwọn tó tó fi ń ṣèdókòwò ẹ̀pẹ́lódé nàìjíríà mo sọ fún ni ẹ ẹni tí yóò ṣẹlẹ̀ kíní yóò ṣẹlẹ̀ rí afúndẹ́rù wọ lọ́rọ̀ ni kò sọ tuntun lábẹ́ ọ̀run ní nàìjíríà kò sọ àwọn kan ti tún di ọlọ́lá olówó pẹ̀lú epo tó rọra wọn ní bí ọ̀sẹ̀ méjì mẹ́ta báyìí tó ra wọn tó sáfẹ́rẹ̀ àwọn kan ti di olówó ń bẹ̀ four litres pẹtiró one thousand naira kò tí ì pé four litres tán one thousand naira làwọn kan lọ tà náà ń tà fáwọn aráàlú mo wá béèrè béèrè kan bó làwọn ti rí epo tán ń tà fún èèyàn òní mo sọ pé bóyá ìtàn ní kan máa tà àwọn kan ti lọ gbẹ̀yìn wọ́n ti ń lọ fà jáde tán fi tà fáráàlú èmi ò mọ ohun ẹ ká lè rí agbára a bá padà dé ká ṣàlàyé ṣì ń tẹ̀síwájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá àwọn ìbéèrè tá a lè ń béèrè náà tá a fi ń jíròrò tá a fi ń ṣàkàwé ọ̀rọ̀ lórí ètò ẹ lè fi ṣọwọ́ sórí ẹ̀rọ alágbèéká ní mẹ́sẹ̀gì ní mọ̀tẹ́ wásaapù ẹ dákun torí ọlọ́run mẹ́sẹ̀gì ẹ̀sìn mú pè sórí láì náà tó tẹ bá pè kò síyàn tó máa gbé nọ́mbà yẹn mo fẹ́ pè fún yín o nine o five seven o one two o eight one ẹ yá kadele agbára ká tún lọ wo nǹkan tí wọ́n ní fún wa níbẹ̀ ẹ má gbàgbé ìpolówó ọjà báyìí náà ni agúnmu òwò àti ṣe àtẹ̀jíṣẹ́ pé ẹ sí wa nílẹ̀ àgọ́dọ̀ wa ń bí ìpolówó owó tá a gbà fún ìpolówó ọjà owó tí ò ga ni lára ni ẹ bá a dòwò pọ̀ kájẹ bùgbàjẹ ẹ jẹ́ ká wọ́n tán ni fún wa lókè lọ ká ṣàlàyé ṣe ń tẹ̀síwájú ẹ máa bá a bọ̀. káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé bẹ́ẹ̀ ni lónìí ọjọ́ Friday akọ́tún ètò ní àwọn ohun ọlọ́kun ohun ọ̀tún ọlọ́kun òjọ̀kan ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ń kọ ẹlòmíì lóminú kí ni nǹkan náà tó ti ṣẹlẹ̀ àti sọ̀rọ̀ tepo tó ló máa di ọ̀pọ̀ àwọn gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ àti sọ àti sọ ti kí ni ọ̀rọ̀ ti àwọn gómìnà tán náà lọ ṣe ìpàdé lókè òkun orílẹ̀-èdè Nàìjíríà kò gbà wọ́n mọ́ kọ́lọ́n jẹ́ káyé ò gbà wá níbi gbogbo tá a bá wà òkè òkun náà ti lọ́ọ́ ṣèpàdé àti sọ̀yẹ́ náà lórí ètò yìí náà ni ní ìta wa fẹ́ kẹsẹ̀ bọ̀ báyìí tá a fẹ́ sọ báyìí èmi ti dé ìlú Anambra Anambra báyìí ni mo wà Anambra State ni mo wà báyìí báyìí báyìí ẹ̀yin náà lè ti darapọ̀ mọ́ mi ẹ̀kín tó bọ́ lẹ́nu mọ́tò níbi tí mo ti ń fi ọ̀rọ̀ wẹ́rọ̀wò lẹ́nu gómìnà wa tó máa ṣe ìbúra fún nínú oṣù kẹta ọdún yìí november six náà ṣe ìdìbò ní ìpínlẹ̀ náà ìyẹn ìpínlẹ̀ ìdìbò fún gómìnà tó máa bọ́ sórí ètò ìṣèjọba ní ìpínlẹ̀ náà wọ́n máa ṣe ìbúra fún ní oṣù kẹta ọjọ́ kẹtàdínlógún oṣù kẹta ọ̀dàgbà ẹ̀ náà máa ṣe bàbá yìí ti wá sọ ohun ọ̀tun tó tún gbé jáde nínú ìṣèjọba tiẹ̀ ẹ má gbàgbé pé pòfẹ́sọ̀ ni bàbá yìí o wọ́n ti gbà kan jẹ́ gómìnà rí gómìnà ilé ìfowópamọ́ wa àgbà pátápátá ìyẹn central bank governor wọ́n ti ṣe rí wọ́n tó wá di gómìnà ìpínlẹ̀ báyìí mo máa ń pè wọ́n ní gómìnà lẹ́ẹ̀mejì alára ní tòun ọ̀tọ̀ báyìí ní ṣe máa ṣe nǹkan mi kò ń yí padà òun sọ báyìí o bó jẹ́ pé òfin nàìjíríà ní minimum qualification láti díje lọ sí ipò kípò tó bá fẹ́ lọ fún òní ìwé mẹ́wàá ìyẹn school cert certificate ṣùgbọ́n láti wá yẹn sípò láti bá wọn ṣiṣẹ́ ó ní ìwé ẹ̀rí tó kéré jù pátápátá tó fi lè bá àwọn ṣiṣẹ́ ṣe ìjọba papọ̀ ó ní OND tàbí OND NCE HND lọ sókè wọ́n lè jẹ́ first degree doctorate lè wà masters o lè jẹ́ master o lè gba masters nínú ìkẹ́kọ̀ọ́ ẹ̀ o lè ti di doctor o lè ti di ọ̀jọ̀gbọ́n bíi ti tàwọn aláwọn tó lè bá wọn ṣiṣẹ́ nìyẹn tẹ́ bá gbàgbé wọ́n gbé wọ́n ṣe ìpolongo kan wípé ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ ṣe ìjọba àpapọ̀ kó fi kó apply kó kọ̀wé ránṣẹ́ lẹ́yìn tó wá kọ nǹkan àmúyẹ láti bá wọn ṣiṣẹ́ pọ̀ ó ní minimum qualification ìwé ẹ̀rí tó kéré jù pátápátá láti bá wọn fi ṣiṣẹ́ òun ni OND nítorí tó hàn sí pé tó bá tẹ̀ fẹ́ bóyá fẹ́ fẹ́ ṣe bóyá ṣe SSA ló ga jù ní àbí special assistant àbí personal assistant àmì tó ti wá ga jù náà méjèèjì bá torí wọn náà ti ná torí PA gan-an tó ní assistant special assistant gan tó ní assistant tó ní driver tó ń bá a ṣílẹ̀kùn <laughs> gbogbo ẹ̀ náà náà máa ní tó máa bá wọn ṣiṣẹ́ báyìí o gbọ́dọ̀ ní kíni ó kéré jù OND àwọn kan ti sọ pé kò bófin mu ta ló sọ pé kò bófin mu ó lẹ́yìn tó lè bá òun ṣiṣẹ́ bó bá wù mí sí ti wá pé mo fẹ́ gba ẹni tó ń bá mi dáná tó ń bá sóúnjẹ fún mi ní kíchìn mi mo lè sọ pé mi ì gba chef kankan pé màmá ẹni tó ń ṣe màmá put ní títì ní kó máa ṣe ìlànà oúnjẹ fún mi nínú ilé bí ṣe máa ṣe nǹkan mi ni báwọn ṣe fẹ́ ṣe nǹkan tí wọ́n ní wọ́n sọ èyí tó máa bá wọn ṣiṣẹ́ pọ̀ wọ́n nítorí pé iṣẹ́ tó wà ńlẹ̀ kì í ṣe iṣẹ́ àti bẹ́ẹ̀ ṣe òṣèlú àti ṣe tipẹ́ thirty years ago kì í ṣe ọ̀rọ̀ irú wá ògèrè wá wọ́n ní pé àwọn táwọn jọ ní táwọn jọ ní ìmọ̀ táwọn jọ lóye papọ̀ náà jọ fọ́ kọ́ wọ́ọ́rìn kànjọ bọ́ sórí tébù tó yẹ pé tó bá ń sọ̀rọ̀ ní àwùjọ ní bóyá executive meeting ni o àbí ìpéjọpọ̀ kan ni o àbí ìjíròrò kan àbí wọ́n jẹ́ ní à gómìnà wa ẹ wá síbì kan ó wá yan aṣojú lọ síbẹ̀ kì í ṣe aṣojú tó yẹ pé wọ́n ti jẹ́ pé máa kan tó máa sọ fún bẹ́ẹ̀ ó máa yẹ tó bá gbèwé débà tó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ pé eléyìí mọ nǹkan tó ń sọ kì í ṣe tó jẹ́ pé àtọ́rọ̀ àtijọ́ wa náà gbóṣèlú tipẹ́tipẹ́ ó yá ẹ̀fọn náà àbí kan ẹ fi gúnbì kan ẹ kan ó níyẹn kọ́ ìwọ tó bá wọn kò dáńtọ́ tó kàyanjú ìwé ẹ̀ pé àwọn OND mìíràn wà kì í ṣe pass out ní fail out ní ṣùgbọ́n lọ́wọ́ tó wà ó dàbí pass out ló fẹ́ kì í ṣe fail out òun ló fẹ́ pé kí wọ́n bá wọn ṣiṣẹ́ pọ̀ ẹ bàbá wa má sọ pé bàbá ìtẹ́lẹ̀ náà ó máa yàtọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ gómìnà lẹ́ẹ̀mejì kó wá fẹ́ n tó gbé n tó ti kọ lẹ́sẹ̀ lákọ̀ọ́kọ́ bóyá pé ti ilé ìfowópamọ́ ló jẹ́ àwọn náà ti rí rere káàkiri wọn náà fi rò pé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú tá à ń ṣe ń sìn kì í ṣe ẹni tí ò mọ̀ kan o lè ní làákàyè tó tọ́ ṣùgbọ́n bàbá ṣe ka ọgbọ́n orí ká tá a ka làákàyè ẹ jẹ́ ká tún ka ti kíni bá ṣe ń kọ ìwé sílẹ̀ bàbá wa sòlúdò ọlọ́run fún iṣẹ́ àwòkọ́ṣe gidi tẹ́ ẹ jẹ́ agbára ọlọ́run Elédùmarè ọlọ́run àkújẹ́ bọ́ sí i ìtorí tí iṣẹ́ òkìndéédé iṣẹ́ tí ò bá nídìí wọn lóbìnrin kì í jẹ́ òmòlú ẹ ó máa ní nǹkan tí bàbá rẹ̀ rí tó fi sọ bẹ́ẹ̀ ìrírí wọn ní ìrírí òun làgbà ìrírí ṣe àgbà ohunkóhun láyé yìí hmm. ẹ jẹ́ ká lọ sí ti mo ti kúrò nílé ní ìpínlẹ̀ Imo náà nìyẹn ẹ̀yin tẹ̀ ṣe ń bá mi bọ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ fẹ́ bá wa ń bẹ̀ àti kúrò ẹ tún darapọ̀ mọ́ wa ibo lára wa mo wá fẹ́ dúró sáàárín méjì báyìí àárín méjì ti bo Ògùn Ọ̀yọ́ lórí kíni lórí ọ̀rọ̀ ètò ààbò bákínà ṣẹlẹ̀ wọ́n ní gómìnà mákindé fẹ́ bá àwọn ọmọ ta àti ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn sọ̀rọ̀ pọ̀ sọ àsọyé ọ̀rọ̀ pọ̀ ṣe ìpàdé wọ́n fẹ́ ṣe ìpàdé pọ̀ irú ìpàdé wọn náà fẹ́ ṣe kí ló fà tí mo fẹ́ ṣe ìpàdé tẹ́ẹ̀ bá gbàgbé mo nípínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni mo fẹ́ kọ́ dúró sí ni mo fẹ́ dúró sí tí n bá parí ẹ̀ máa bọ́ sí. Si ọ̀yọ́ gangan nítorí ẹ kì í ṣe ọ̀yọ́ òun ọ̀yọ́ state máa bọ́ síbẹ̀ dáwà gbàgbé kò pẹ́ kò pẹ́ ni gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún àti Mákindé pẹ̀lú àwọn ọ̀gá ọlọ́pàá commissioner of police àtàwọn tó tún dàgbà nù wọn pẹ̀lú àwọn ọ̀tọ̀kùlùlù wọ́n ṣe ìjíròrò kan bọ́n ṣe fẹ́ dẹ́kun ìwà láabi ìwà ìpànìyàn ìpakúpa tó ń pààyàn Eh, àwọn kan àwọn àwọn kú kan táwọn èèyàn ń kú kì í ṣọ̀rọ̀ pé bóyá àjẹ́ ni àwọn àjẹ́ gan ti ó yẹ káwọn jẹ́ gan bọ́ta báyìí kan ní ẹyẹ parọ́ ọmọ wàwá kọ́ là ń pa wọ́n kì í ṣe pé kíní kan láràárín fẹsẹ̀ sí ẹni tó dédé gbébọn tó lọ pa ẹni tí ò yẹ kó pa ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́pàá ní àbújá sójà ọlọ́pàá gùn ní òkòdé kò gbọ́dọ̀ dédé yìnbọn bákan náà ni sójà gùn kàn dédé yìnbọn láyẹ̀ pé wà lójú ogun ṣùgbọ́n àkọ́kàn nípa àwọn banditry àǹkan láwọn mẹ̀yẹ́ tí a là àwọn kan ní àwọn ní eh, kidnapper tó yẹ pé tó bá kidnap yàn wọ́n ètò pẹ́ rówó sàn rówó sàn yàn tó ẹlò tó ń gbà tó tẹ̀ sanwó kan fún wa ń dá padà ó tún ṣẹ̀ṣẹ̀ kan tún pa yẹn náà gbogbo àwọn ìwà tó ń ṣẹlẹ̀ ní gbogbo agbègbè àwọn méjì kóra jọ pọ̀ wọ́n ṣèpàdé bó ṣe máa dẹ́kun ẹ̀ bóyá lẹ́yìn ìpàdé yìí o tọ́níkálukú lọlé náà tó wá tún dàrú pé wá láàrin ìlú gangan àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí àti àwọn ọmọ ọ̀tá àwọn náà pè lọ́mọ ọ̀tá ọmọ gànfẹ́ tí wọ́n yẹ pé wọ́n kàn lè dédé dá wàhálà alẹ̀ sára sí àárín ìlú ìdè kókó wàhálà wọn a lè sọ àwọn kò mẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kò mẹsẹ̀ ló ń fara gba ọ̀pọ̀lọpọ̀ dúkìá ló ń ti paṣẹ ibẹ̀ làwọn èèyàn ń sọnù àwọn afipè kàdé pé àwọn fẹ́ bá gbọ́ wọn ṣe ìjíròrò papọ̀ àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ yìí pé ẹ dẹ́kun àwọn ọ̀wà kò tọ́ kò tọ́ yìí pé kí nìkan tẹ́ ẹ fẹ́ gan kẹfẹ́ kíjọba ṣe gómìnà Mákindé ó ti bá wọn bá wọn sọ̀rọ̀ àwọn tó wọn bá sọ̀rọ̀ yìí wọ́n ní lẹ́yìn tí àwọn bá bá wọn sọ̀rọ̀ tán ọmọkọ́mọ ẹnikẹ́ni tí ó bá tún wá dá ọwọ́ wú pé òun tó fẹ́ bẹ̀rẹ̀ jàgídíjàgan tí ọwọ́ àwọn bá tẹ̀ ẹ́ ah, tí ọwọ́ àwọn bá tẹ̀ ẹ́ á gbóòórùn ara ẹ̀ báyìí kò ní gbó kò ní rọrùn yẹn gbọ́ dáadáa a máa wo jígí báyìí a máa wọ pé ṣóun ló ń wà ní jígí àbẹ́lòmíì pé nǹkan tí wọ́n máa fojú irú ọmọ bẹ́ẹ̀ rí wọ́n wá pé gbogbo òbí àti alágbàtọ́ àwọn ẹbí wípé ẹ fa àwọn ọmọ yín ní etí ìjọba tó kọ́kọ́ gbégbèsè báyìí sìn àwọn kan fẹ́ kó gbogbo wọn jọ bóyá máa fún wọn àwọn àṣìdánilẹ́kọ̀ọ́ fún wọn wọ́n béèrè béèrè kí ló tẹ̀ ṣe wà nù kan tẹ̀ ń ṣe kí ló fà á kí ló báyìí wá ó dáa kí lẹ fẹ́ ká ṣe fún yín wẹ́yìn tó bá ṣe gbogbo yẹn tí wọ́n tẹ́ wọn lọ́rùn à ń gbàládùra pé ìgbésẹ̀ tíjọba fẹ́ gbé yìí tí Mákindé fẹ́ gbé yìí Ọlọ́run ní jẹ́ kó jẹ́ pé àwọn tó máa ní kán bọ́ síbẹ̀ láti ṣe aṣojú ìgbésẹ̀ yìí láti rí i pé àwọn pẹ̀tù àwọn fòpin sí àwọn ìwà jàgídíjàgan ìwà láabi kó má jẹ́ pé àwọn gan ìwà láabi tiwọn àwọn kan gbébọn àwọn ò bọ́ sí títì máa dáná sun ilé máa dáná sun mọ́tò ṣùgbọ́n tán fi báírò ṣe àti ìwà ibi inú wọn tán fi ń ṣe kò ń ṣe nǹkan tí ó bójúmu àdúrà wa nìyẹn pé kọ́lọ́n jẹ́ kan yan àwọn tó kájú òṣùwọ̀n sí ipò láti ṣe nǹkan yìí ìyẹn ni a fẹ́ la sọ ní abala yìí gómìnà Ṣèyí Mákindé iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ọlọ́run á jẹ́ kí ó yọrí sí rere gbogbo ẹ̀yin gómìnà yòókù náà ṣẹ́ni kó bá dáa ẹ jẹ́ ká máa ṣe àwòkọ́ṣe wọ́n ti gbégbèsè nípínlẹ̀ Ọ̀yọ́ báyìí àwọn ìpínlẹ̀ yòókù náà kọ́nà gbìyànjú láti gbé irúgbìnsẹ̀ báyìí. ẹni fúlàdì gẹ́gẹ́ yẹn sọ fún yín ara mi ti wà lọ́nà níbi kíni níbi ìwẹ̀jẹwẹ̀mú ẹ tí ó máa ṣẹlẹ̀ báyìí báyìí báyìí ìyẹn ní ìpínlẹ̀ Ògùn state ní ìpínlẹ̀ Ògùn ló ti máa ṣẹlẹ̀ mo ń kí àwọn èèyàn mi pàtàkì yìí ìpè a kú gbáradì a kú múra gbogbo ẹbí pátápátá fún ti ayẹyẹ ìsìn kẹyìn tá a fẹ́ ṣe fún bàbá wa ìyẹn ẹsẹ̀ Àjàyí ní ìlú Àtàn lọ́hùn-ún nínú ìjọ eh, inú ìjọ St Peter Anglican Church tó wà ní ní Àtàn Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ọ̀jẹ̀wẹ̀mu ó máa wáyé ní NUD Primary School tó wà ní ojú títì yẹn náà ni ẹ má débẹ̀ ká sọ pé ń wá mi bẹ́ẹ̀ rí mi bẹ́ẹ̀ bí tèmi máa jókòó sí ẹ̀ tí lè rí mi a máa pàdé ńbẹ̀ láyọ̀ àtàláfíà èmi náà rí agbẹ́ lè máa gbé madam Mojí Oseni ẹ̀yẹ́ lálejò mi pàtàkì lórí ètò Ká Sálàyé lónìí Mojí Oseni tá a pè ní Mojí Praise àlejò mi pàtàkì ni wọ́n ẹ mọ̀ dí ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ ohun tá a fẹ́ sọ̀rọ̀ yìí lórí kí ni ipa tí àwọn orin yìí ń kó nírú àkókò tá a wà yìí ipa wo ni orin yìí àwọn orin tá à ń kọ láyé òde òní tó ń kó irú àkókò tá a wà yìí ẹ má jẹ́ ń sọ àsọdùn jù ẹ má jẹ́ ń sọ àtótónu jù tẹ́ bá rí madam tẹ́ bá rí sísítà mi yìí ẹ̀ ń gáwọn pé atato iyọ̀ dùn nípa tóun ni àbí nípa ti àwọn orin tí wọ́n kọ ara ọ̀tọ̀ wọ́n tún gbé orin tí wọ́n gbà pàápàá jùlọ àwọn orin tẹ́ ti gbọ́ tẹ́lẹ̀ bí àwọn tún gbé ọ ní pé ẹ wo ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé ara wọn èmi kò lè kí n máa ṣàlàyé wọn jù alẹ́ nu oníkàn báyìí láti gbọ́ kí ni pọ̀n bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n délé agbára ẹ tí bá máa padà dé ẹ ìpínlẹ̀ àlejò ìrìnàjò máa kọ́ wọ́ wọlé ẹ darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá ìyẹn Instagram Facebook àti YouTube àwọn àtúntò ètò ìlọ́lọ́kùnjọ̀kan máa ń wáyé níbẹ̀ Captain TV ẹ Yorùbá ṣe bá gbé ìpolówó ọjà yín wá ẹ tiẹ̀ dán wa wò kẹ́rí pé rere báyìí òun lolúwa ẹ jẹ́ kí n délé agbára ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí lọ́dẹ Ká Sálàyé máa tẹ̀síwájú ẹ má gbé kúrò ńbẹ̀. Ká Sálàyé, Ká Sálàyé fún wọn, Ká Sálàyé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 àlejò mi lórí agodo lónìí ìdí pàtàkì yẹn tó gbé wọn wá torí ẹ jẹ́ kan náà tó máa kọrin káàkiri káàkiri hmm, ìyanu ni ọrọ rẹ̀ ìyanu ni oníṣẹ́ ìyanu ni bàbá mi ẹ má ti wọnú jù ni wọn wọn fẹ mọ bóyá orúkọ tán ara wọn òun náà náà máa jẹ máa kí í fúnra ara wọn bóyá orin náà fi kí èmi ò tí mò sọ yìí náà èmi ò mọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n darúkọ wọn fún yín lẹ́kùnrẹ́rẹ́ kí wọ́n kí ẹ̀yin alalẹ́ pé ẹ káàsán ẹ kú kalẹ̀ màmá ẹ bá wa kí ara lé. ẹ ṣe àtọkùn ẹ káàsán ẹ káàsán gbogbo ara lé o ṣé dáadáa la bá yín o. ẹ sùn máa. tẹlifíṣàn lè ṣókí. orúkọ <laughs> ah, yín kọ́. ok orúkọ mi ni Mojísọ́lá aya Hussein tí gbogbo èèyàn mọ̀ sí Moji Praise. Ah ṣe pé mo sọ mo ní mi ò bóyá ọ̀rọ̀ náà fẹ́ fi kí wa wọlé bóyá ọ̀rọ̀ náà fẹ́ fi kí wa wọlé èmi àti forin àtọ̀rọ̀ mo ti fi gbé wọn wọlé bẹ́ẹ̀ náà ni ẹ ṣe pé àwa tá à ń ṣiṣẹ́ tá à ń gbóhùn sáfẹ́fẹ́ báwa ṣe máa ń ṣe ó yàtọ̀ sí báwọn olórin ṣe ń ṣe títí wọn ṣe irú àkókò báyìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀ ipa tí orin ń kó àti pàtàkì ẹ̀ wọn dàbí kí wọ́n bá a sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ètò Ká lónìí ọjọ́ Friday hey ó ti ń lọ náà nìyẹn àbí ó dà màmá ẹ ká bẹ̀rẹ̀ báyìí olórin ẹ̀mí ni yín. pẹ̀lú ògo ọlọ́run mà. pẹ̀lú ògo ọlọ́run ẹ ṣé ká kọ́ bẹ̀rẹ̀ pé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò orin ẹ̀mí yín ná ah. ẹ kọ́kọ́ ṣàlàyé ẹ̀ fún wa ní ṣókí. ẹ máa ṣe ní ráńpẹ́ mo bẹ̀rẹ̀ láti kékeré mí ní ṣí ni mo ti bẹ̀rẹ̀ sí ń kọrin láti inú oyún. láti <laughs> láti bí ọmọ kékeré bí ọmọ ọdún mẹ́sàn-án máa ń tẹ̀lé ẹ̀gbọ́n mi lọ sí church from there mi nífẹ̀ẹ́ sí pé ká máa kọrin fún olúwa nígbà tí mo wá dé iléèwé ẹ̀kọ́ gíga ni mo wá àyè yẹn wá sílẹ̀ mo rí ẹ̀mọ́ opportunity ní bí àṣà lóyìnbó yìí máa ń sọ bí máa ń tẹ̀lé lọ church tí mo wá ń lọ bí ṣe jọyìn ẹgbẹ́ akọrin nìyẹn láti ibẹ̀ lọ lọ́lọ́run bẹ̀rẹ̀ sí ń lò mí wẹ́rẹ́wẹ́ kó tó di pé mo wá gba ìpè ìyẹn ní onípẹrẹwu pé kí n bẹ̀rẹ̀ tèmi. ṣé máa ń gba ìpè orin kíkọ ni. ẹ̀bùn ni látọ̀dọ̀ olúwa ọlọ́run fi ọlọ́run dídí fún un bẹ́ẹ̀ ni. báyìí lè ṣe ń gba orin títí. pẹ̀lú ìmísí ọlọ́run ni. lójú oorun ni àbí. mo máa ń gbà lójú oorun ó lè jẹ́ mo lè máa wo ìṣe sáwọn èèyàn fún àpẹẹrẹ fún ohun tá à ń lè mọ̀ ohun tí kì í sọ pé orílẹ̀-èdè ńlá kọjá báyìí mo lè kọ́ ń pa ẹ̀ bí a ṣe jókòó báyìí mo kàn lè máa wò yín kí n máa kẹ́mi máa kọ́ sí mi kí n lè máa kọ́ fi kọrin hmm. ni. ẹ ti gbọ́ ẹ̀yìn ara ilé wọ́n ní bá ṣe jókòó yẹn bá ṣe jókòó ìwúdà lójú pọ́n ti mọ orin tó fẹ́ kọ fún káṣàlàyé orin tó fẹ́ kọ fún èmi gangan tí mo jókòó ọmọ àkọ́ màmá jẹ́ ká wò báyìí irú àkókò tá a wà báyìí lórílẹ̀‐èdè àgbáńlá yìí ipa wo lórí ń kó. ah orin kópa púpọ̀ mo máa sọ wípé orin jẹ́ nǹkan gbòógì tí wọ́n à ń lò fi bá ènìyàn sọ̀rọ̀ láwùjọ níbi bóyá ibi kéléje àbí nílé ìjọsìn ni àbí láwùjọ ó jẹ́ nǹkan gbòógì tí a máa fi ń lò tá a fi máa máa fi ń bá yàn sọ̀rọ̀ bóyá ká múnú ènìyàn dùn yàn tó ti wà nínú ìbànújẹ́ fún ọjọ́ tó ti pẹ́ tí ò mọ bóyá e máa ṣe ọ̀nà àbáyọ a lè lo orin ká fi ó jẹ́ ohun tí a lè fi pẹ̀tù sí nínú pé túraká ó nígbàgbọ́ kó rẹ́rìn ayọ̀ bí àṣà olórin bó ṣe máa ń kọ hmm. sorin jẹ́ ohun gbòógì tí a máa ń lò bá fi bá ọmọdé sọ̀rọ̀ fi bá àgbà sọ̀rọ̀ fi bá ọkùnrin sọ̀rọ̀ fi bá obìnrin sọ̀rọ̀ láwùjọ. àwọn pátán kó nìyẹn hmm. a ní pé túraká onígbàgbọ́ ẹrẹ́rìn ayọ̀ èmi kọ́ lolórin o àwọn lolórin <laughs> ẹ̀ ṣùgbọ́n bóyá àwòrà àǹfààní tá à ń jẹ lára pé wọ́n kọ orin sí orí fọ́nrán táwa náà ń gbọ́ òun náà lélẹ̀ ẹ jẹ́ ká wá wò báyìí láyé òde òní a ní pé pàtàkì tí wọ́n ń kó ìpalẹ̀sọ̀ ǹjẹ́ a lè sọ pé àwọn orin wọn ni ó ń kópa pàtàkì nírú àkókò báyìí. bẹ́ẹ̀ ni ó tún wá pé ní ọ̀nà oríṣiríṣi fún àpẹẹrẹ ohun tí à ń là kọjá lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo wa la pé kọ́lọ́hún ká à ń gbàdúrà kọ́lọ́hún fi ara kó fi dẹ gbogbo wa ni a lè sọ pé iṣẹ́ orin jẹ́ iṣẹ́ iṣẹ́ pàtàkì tí a fi ń jíṣẹ́ fún ènìyàn àwọn olóyìnbó máa ń sọ pé tí a fi ń pass message fún ọ̀pọ̀ ènìyàn fún àpẹẹrẹ gbogbo alamọ nǹkan tí oníkálukú ń là kọjá pé gbogbo ohun ò lọ déédéé bó ṣe jẹ́ kó lọ déédéé mọ́ ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà míì la máa ẹlòmíì máa gbọ́ orin lásìkò yẹn ó dẹ̀ máa máa bá orin yẹn máa bá ohun tó ń là kọjá ó máa máa bá lọ lásìkò yẹn ó dẹ̀ máa pẹ̀tù sí nínú so onírúurú oríṣiríṣi orin ni ó wà. oríṣiríṣi orin ló wà ìyẹn nìkan tá a fẹ́ mẹ́nu bàbá yìí <laughs> irú orin wo lẹ̀yin ń kọ torí èmi mo sọ tẹ́lẹ̀ ẹ wá sọ orin tẹ̀ ń kọ ká wá fi wò pé ṣé orin tẹ̀ ń kọ báyìí gbà mú báyìí irú orin wo lẹ̀yin ń kọ. bẹ́ẹ̀ ẹ ṣe màmá wa orin ẹ̀mí ni ọlọ́run fi rán àwa orin ẹ̀mí orin tá bá gbọ́ láti ọ̀dọ̀ ọlọ́run òun ni a máa gbé síta àkàkàn dédé kọ orin síta fún àpẹẹrẹ nínú àwo tí mo ṣe nínú orin mi àkọlé orin kan nínú ẹ̀ jẹ́ àti fi dé mi lórí ó nígbà kan tí ala òun ńlá kọjá nínú orílẹ̀-èdè yìí náà ni tó jẹ́ pé à ń bèbè fún ohun kan ṣùgbọ́n nígbà kété tọ́lọ́run ṣe iṣẹ́ ìyanu yẹn nínú ayé wa nínú ayé orílẹ̀-èdè nàìjíríà nínú ayé nínú ìdílé wa ah. ó ní ohun ńlá kan tí ìdílé wa ń béèrè bẹ̀bẹ̀ fún ọlọ́run tó yẹ pé ó dàbí ẹni pé kò rọrùn láti ṣe ṣùgbọ́n ní kété tí ọlọ́run dé tó lóun dé tóun ṣe ọlọ́run dẹ̀ gbé omi orin yẹn kalẹ̀ nínú àwo mi mú kọ mo ní a ti fi dé mi lórí a ti fi dé mi lórí ògo ọba mi òkè. Okay a ti fi dé mi lórí ṣẹ́mọ̀ lásìkò yẹn ara tù wá ara dẹ̀ wá iṣẹ́ ló dàbí ẹni pé orin yẹn gangan gangan lọ́nà àbáyọ sí ohun tí à ń là kọjá lásìkò yẹn. ó ti kọrin yẹn kó tó di pé ìyanu yẹn ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí ìyanu yẹn ṣẹlẹ̀ la mo ṣe wá gbé orin yẹn jáde ni. Hmm. ẹ ń sọ ní pé orin ẹ̀mí tọ́lọ́run fi fáwọn tá a bá béèrè lọ́wọ́ eh, eh, oríṣiríṣi orin ló wà ní tòótọ́ ṣùgbọ́n wọ́n ní bọ́lọ́run bí ẹ̀mí ṣe gbé wá fún àwọn ṣùgbọ́n wọ́n bẹ̀rẹ̀ nípa orin ẹ̀mí lẹ́ǹkan ǹjẹ́ ìyàtọ̀ wà láàrin orin jùjú àti orin ẹ̀mí torí orin ẹ̀mí orin ẹ̀mí àmọ́ lápàlà ni àbí fújì torí àti gbọ́ àti mọ ní tó kọrin ẹ̀mí àti kọ fún fújì èwo ni ṣé jùjú ni àbí wò. orin ẹ̀mí bákan náà ni ṣùgbọ́n ìlànà tí oníkálukú fi kọrin ẹ̀ òun ló yàtọ̀ bóyá oní fújì ló fi kọ o bójẹ́ bóyá aṣáàtì rí o Dékúnlé Gold tó jẹ́ pé fújì lòun fi ń kọ tiẹ̀ orin ẹ̀mí náà ló ń kọ bóyá rẹ̀ rí oníjùjú náà tó ń kọ tó fi ń kọ tó ń kọ orin ẹ̀mí but ìlànà tó fi ń kọ ni jùjú but èyí tèmi ṣe ní eh, táwọn olóyìnbó ń pè ní high life high life eh, gospel eh, music ẹ ṣe yànnà náà ẹ ní báyìí <laughs> high life gospel music ẹ hmm. a ti wò nípa ọ̀nà ìdí sọ ìdí tó bẹ́ẹ̀ ohun tí ó fà á tẹ̀ fi kọrin yìí jáde ǹjẹ́ láyé òde òní ara àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú iṣẹ́ orin kíkọ orin ẹ̀mí lẹ́ǹkọ jẹ́ ká lọ sí sá ǹjẹ́ àti sọ pé ìbáṣepọ̀ tó dánmọ́rán ó wà láàárín ẹ̀yin olórin. ẹ ṣe àtọkùn ọ̀rọ̀ ńlá lè béèrè yẹn màá sọ nípa díẹ̀ nínú ìrírí mi mo fẹ́ mo á sọ pé ìbáṣepọ̀ wà níwọ̀nba ṣe mọ̀ bó ṣe wà nínú orin ẹ̀mí náà ló wà àwa èèyàn náà ló wà nínú ayé èèyàn náà ni ó ń kọrin ẹ̀mí ṣùgbọ́n èèyàn tó bá ti gbà mí sí òun la fi ń mọ ìyàtọ̀ láàrin orin ayé àti ti ẹ̀mí ṣe mọ̀ ènìyàn ní gbogbo wa ó dẹ̀ ní ṣe pẹ̀lú ìwà oníkálukú so ìwà tí ènìyàn ń wù òun náà ni èèyàn ń gbà bóyá olórin ẹ̀mí ni àbí olórin ara níwọ̀nba tèmi tí mo ti rí àwọn ẹmọ oníkálukú ló ní ẹgbẹ́ ẹgbẹ́ títí ẹ̀ so níwọ̀nba tí mo ní pẹ̀lú àwọn ẹgbẹ́ tí mo ń bá ṣe ìdánmọ́rán wà ìbáṣepọ̀ tó dánmọ́rán wà ìbáṣepọ̀ tó dánmọ́ ẹ ṣeun mà ìbáṣepọ̀ tó dánmọ́rán wà níwọ̀nba because oníkálukú ló ní ẹgbẹ́ tiẹ̀ bí èèyàn bá dẹ̀ ṣe rìn lèèyàn ṣe ń mọ̀yàn sí wọn nípa òwúrò rẹ̀ ọ̀fẹ́ ọlọ́run àwọn tí mò ń bá pàdé tí mo dẹ̀ mọ̀ ìbáṣepọ̀ tó dánmọ́ràn wà bẹ́ẹ̀ ǹjẹ́ ìjìyà wà torí gbogbo orin tá à ń gbọ́ káàkiri ọ̀pọ̀lọpọ̀ orin ẹ má ní gbogbo kí n má sọ pé gbogbo orin ọ̀pọ̀lọpọ̀ orin tá à ń gbọ́ láyé òde òní kí ni ojúbò yìí ń sí i torí tá a bá wò ó náà gẹ́gẹ́ bí ẹ ṣe sọ nínú ìmísí tabalẹ́bẹ̀ lọ wọn náà wọn làwọn náà gbà mí sí ni adẹ̀tú gbọ́ láàrin gbà kan náà pé mo kọ́kọ́ kọ́ nǹkan ló kọ́kọ́ kọ́ èmi ni originator ọkọ ni originator ǹjẹ́ kí ni èròǹgbà yín àbérò tiyín lórí àwọn orú nǹkan báyìí pàápàá jùlọ láàárín àwa olórin ẹ̀mí mm. torí èmi náà kọrin ẹ̀mí lórí ètò báyìí. bẹ́ẹ̀ni <laughs> ẹ ohun tí mo máa sọ ni wípé ṣe mọ orin gùn lọ ó lọ mi fẹ́ lè sọ pé láì lópin wọ́n bí èèyàn bá ṣe gba bí oníkálukú bá ṣe gba orin yẹn ni ó ya ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe mọ̀ bí nínú àwọn orin mi máa ń lóra mi fún àpẹẹrẹ mo ní mo kọ orin yìí orin tuntun orin yìí la ó máa kọ afẹ́rẹ́ rí olórin ẹ̀mí kan tó ti kọ rú orin yẹn bẹ́ẹ̀ yẹn rí ṣùgbọ́n yìí tèmi kọ́ ó tún yàtọ̀ sí yẹn ṣùgbọ́n orin yìí ni méjèèjì. ẹ̀mú mo rẹ pé orin yìí orin ògo lẹ́ni yẹn kọ́ orin ayọ̀ la ó fi gbé bàbá ga ṣe pé yìí tèmi kọ́ yàtọ̀ sí tí o bá gba ìmísí nínú ẹ̀mí ìyàtọ̀ díẹ̀díẹ̀ máa wà kò ní jẹ́ bí ẹni yẹn ṣe kọ tiẹ̀ ló ṣe máa kọ ó lè wá jẹ́ àkọlé kan náà òun ṣùgbọ́n ìyàtọ̀ díẹ̀díẹ̀ máa wà nínú. Ah, orin yìí orin ògo mi wọ́n yẹ kọ́ tí mo mọ̀ tó mi. orin ayọ̀ la ó fi gbé bàbá ga bí ẹni yẹn ṣe kọ́ nìyẹn nígbà tèmi ìgbà tèmi ni orin yìí orin ògo orin yìí orin tuntun eh, eh. orin yìí la ó máa kọ. Eh, orin yìí orin tuntun orin yìí la ó máa kọ kẹtùrí báyìí èmi ò tí wà á gbọ́ ó ti tẹ́wọ́ hmm. rẹ́kọ̀dù mẹ́rin tẹ̀sí ṣe báyìí. rẹ́kọ̀dù kan ni mo sì ṣe ṣùgbọ́n ìpele márùn ló wà nù rẹ́kọ̀dù ọ̀hún àmọ́ ìmí ń bọ̀ lọ́nà. ìmí ń bọ̀ lọ́nà tẹ ṣe tí èèyàn lè fẹ́ kọ láre tó ń bọ̀ lọ́nà yẹn ká má lọ ṣe ẹ̀dá ẹ̀. Eh, eh, bí mi ṣe kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan kò sí èèyàn tó lè ṣe ẹ̀dá orin àbí tó fẹ́ gbà mí sí tiẹ̀ tó máa ṣe tiẹ̀ àkọlé lè jẹ́ bákan náà àmọ́ máa yàtọ̀ bẹ́ẹ̀ lára èyí tí mo kọ ní. tí tó ń bọ̀ lọ́nà tó ń bọ̀. ṣé ẹ ti yàwòrán àbẹ́ ẹ ti yà mi ò tí yàwòrán ẹ iléeṣẹ́ tẹlifíṣàn Kaftan wá fẹ́ wá ṣe àwòrán ẹ fún yín ẹ ṣeun o. ẹ pẹ̀lú kókẹ́kẹ́ àti owó ọ̀pọ̀ aráalé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. owó wa ò pọ̀ owó wa ò pọ̀ owó péréte owó péréte báyìí ni. <laughs> mo da òyìnbó àti èdè gẹ̀ẹ́sì àti yorùbá ni mo fi kọ èyí tó ń bọ̀ lọ́nà nínú àwọn tó ń bọ̀ lọ́nà ó sọ báyìí pé ire gbogbo ire gbogbo yóò wá mi mo fẹ́ gé tèdè gẹ̀ẹ́sì yẹn kúrò hmm. ire gbogbo yóò wá mi rí ire ayọ̀ ìbùkún rẹpẹtẹ Your goodness and mercy, they follow me, oh. Thank you, Lord, for your kindness, oh. Ire gbogbo ló wà mí rí. Dèbó lọ ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó lọ bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ lọ, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ǹjẹ́ nígbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ń kọrin yìí, àwọn ǹjẹ́ ẹ ní ìlàkọjá tẹ pé bàmọ̀ ah, kí n má máa kọrin yìí o, wàhálà wo ni wá. <laughs> Ó nígbà tẹ́ ti ṣe bẹ́ẹ̀ rí wá látara yín ni tó ṣẹlẹ̀ sí yín ni o àbí látara ìdílé àbí látara ẹbí ǹjẹ́ ó nígbà kan tẹ pé kò yẹ kí n ṣe kínní. ẹ à mi máa sọ pé ìgbà tí mo bẹ̀rẹ̀ orin yìí mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó pè mí mo sì gbọ́ torí pé láti ìgbà yẹn ni ọ̀nà kan sí mìíràn ti bẹ̀rẹ̀ sí í ṣí mo fẹ́ lè sọ pé mo fẹ́ sọ pé à ká ní mo mọ̀ màá ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ torí nígbà tí mo gbà mo ń sá ẹ̀rù ń bà mí mo ní à torí ń gbà tá ń gbọ́ oríṣiríṣiríṣi tí ó ń ṣẹlẹ̀ táwọn èèyàn ń dojú kọ mo fẹ́ lè ní pé à tí bá gbọ́ tẹ́lẹ̀ wọ́n lè ní ẹmọ̀ kò easy fẹ́ni tó bá jẹ́ celebrity bí àwọn olóyìnbó ṣe máa ń sọ ẹ wo mi ìfẹ́ dárúkọ ṣe mọ̀ bí wọn bá wọn ti gbà pé èèyàn ni wọn làwọn náà ẹlẹ́ran ara làwọn náà wọn kì í ṣe áńgẹ́lì so tó bá ti ṣe ìwọ̀n àṣìṣe kékeré ayé rẹ́dì láti eh, láti dẹnu bò eh, wọ́n ẹ̀wò lágbára ẹnu ń kùn yín ẹnu ń kùn rẹpẹtẹ ah, so eh, gbogbo yẹn ló ń jẹ́ kẹ́rù bá mi pé torí ẹ̀yin tó bá ti jẹ́ celebrity tí gbogbo ayé ń wò láwòkọ́ṣe ó gbúdọ̀ ọlọ́run gbúdọ̀ ṣàánú ẹ̀ ó gbúdọ̀ mọ bóyá máa ṣe láwùjọ ṣùgbọ́n àwọn aráyé náà ti gbàgbé pé ènìyàn ni wọ́n ẹlẹ́ran ara ni wọ́n Eh, kò séyàn tó pé tán àfi tí ọlọ́run bá ṣàánú ẹni yẹn láti pé ìyẹn lè fi kọ́kọ́ fẹ́ òun lẹ̀rú ṣe ń bà mí mi ò ṣe fẹ́ ṣùgbọ́n mo rí pé nígbà tí mo wá ń gbọ́ tí mo bẹ̀rẹ̀ ọlọ́run mo dúpẹ́ fún ọlọ́run fọkàn tó fún mi òun kan ló ti ní yà já ṣe báyìí já ṣiṣẹ́ mọ̀ ó lójú irú ọkọ tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó mọ̀ pé àwọn olórin wọn fi bẹ́ẹ̀ gbélé wọn ní àkókò tán ní ìwọ̀nba ní mm. ọlọ́run ń lò fún mi kí n sọ bẹ́ẹ̀ dádì àwọn ni dádì oseni àbí <laughs> dádì oseni adúpẹ́ lọ́wọ́ yín sà àjíǹde ara máa jẹ́ yín sà olúwa máa ṣàgbára yín fún àtìlẹyìn tẹ fún àwa obìnrin torí obìnrin a máa ń kọ́ni pé obìnrin ni mí mo pé lọ́lá máa rìn gbẹrẹ bí ẹni ẹgbẹ́ ẹ̀dùn máa tún ṣapá gẹ́gẹ́ <laughs> bẹ́ẹ̀ ni a dúpẹ́ pé ẹ gbà wá láàyè láti jẹ́ olùrànlọ́wọ́ fún yín àwa náà wá dúpẹ́ pé ẹ jẹ́ olùrànlọ́wọ́ rere fún wa ẹ láti ọ̀dọ̀ ẹbí ǹjẹ́ gbàtẹ́wà kékeré lẹ́lẹ̀ tí ń kọ́ ǹjẹ́ bàbá yín takò àbí màmá rárá màá ní rárá nítorí pé ìdílé tí mo ti jáde ìdílé tó láyọ̀ ni tí à ń fìfẹ́ bára wa lò a dẹ̀ máa ń gbárùkù tira wa nǹkan kí nǹkan tẹ́ni kẹ́ni bá fẹ́ ṣe nínú ẹbí a máa ń gbárùkù tira wa so mo fẹ́ lè ní mo dúpẹ́ fún Ọlọ́run fún ìdílé tí mo ti jáde àwọn ọmọ yín kọ ara ẹni tó bá yín kọrin ṣáwọn tó bá yín kọrin àbí tó yẹ kó ṣe gbèsè <laughs> láti máa kọrin àwọn ọmọ mi eh, àbáwọn ni báńkì kínní. ògo ọlọ́run ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣùgbọ́n wọ́n fún mi wọ́n fún mi ní àtìlẹ́yìn púpọ̀ gbogbo orin mi lọ́mọ̀. kò sí kankan wọn àti ọkẹ ah, àwọn náà ní bákọ bákọ ti bẹ̀rẹ̀ láti inú ilé. àbí nà ó fẹ́ bẹ́ẹ̀ ni. <laughs> ẹ dáná ẹ jẹ́ ká bọ́ sí gbòòrò ẹ jẹ́ ní àwòkọ́ṣe bíi role model nínú àwọn tó ti kọrin bóyá tó ti kọjá lọ ni o àbí tó ṣì wà lórí orílẹ̀ alààyè hmm. lórílẹ̀‐èdè nàìjíríà ní àbí lókè òkun. Hmm. bẹ́ẹ̀ ni ẹ ṣeun atọ́kùn mo ní àwọn ẹmọ èèyàn gbọ́dọ̀ máa wòyàn tí lókè tó ti wà lókè tó ti dé ibi ògo yẹn mo ní àkọ́kọ́ nu wọn ni màmá Bọ́lá Ààrẹ ṣe mọ̀ ọkọ mi jẹ́ lára àwọn ọmọ wọn nígbà yẹn tí wọ́n wà ń ketu. Mm so ìgbà tí apàdé tó máa ń sọ bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú màmá ń gbà yẹn èmi náà gbà yà kéré so mo tèmi náà máa ti ń wò wọ́n pé màmá yìí báwo ni ọlọ́run ṣe ń ṣe báwọn ṣe tí wọ́n dé pẹ̀lú bọ́ ṣe ọjọ́ orí wọn ṣe tó wọ́n yìí ń ṣiṣẹ́ fún ọlọ́run kò rẹ̀ wọ́n mo dẹ̀ gbàdúrà kò ní rẹ̀ wọ́n sí lórúkọ jésù ọlọ́run máa fún wọn lókun àtagbára àwọn bẹ́ẹ̀ là ń wo àwòkọ́ṣe wọn àwọn bíi màmá Fúnmi Àrágbáyé olórin màmá fún mi alágbáyé kan tí mo mọ̀ láti kékeré dì sí mo ṣe ń kọ́ àwọn orin ẹ̀mọ́ àwọn orin ẹ̀mí tó ní mi sí tó nítumọ̀ tó tó ń bá ìṣòro ayé ẹ̀dá wí àwọn orin nìyẹn ẹni tó túmọ̀ sí pé lẹ́yìn tá à ń kọ láyé èdè òní la pé kò sí tó bá ṣòro. ó bá lọ ẹ Eh, àwọn olóyìnbó máa ní eh, we are in the twenty first century ayé ta wà ń sìn ayé gbàgbàgbà gbigbigbigbigbigbi àwọn orin kan dẹ̀ wà kò fẹ́ ariwo àwọn orin ẹmọ àwọn orin ṣítẹ̀ǹtẹ̀lé táwọn màmá wa máa ń kọ́ ń gbà yẹn àwọn orin tó tó jẹ́ pé tó bá gbọ́ báyìí wá tún ro ìrònú ẹ̀ wò lẹ́ẹ̀mejì pé ah ṣe mọ àwọn orin yẹn ó níbi tó máa ń bá pàdé lágọ̀ọ́ ara irú àwọn orin bẹ́ẹ̀ irú àwọn orin bẹ́ẹ̀ lèmi máa máa nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni máa. ọ̀rọ̀ lẹ́gbọ́n ẹ̀yin ara lé ìbéèrè tí mo wá fẹ́ béèrè ó débi ojú ọ̀gbagadè àwọn náà máa lè dáhùn yẹn fúnra ra wọn ǹjẹ́ irú àwọn òde wo lẹ máa ń lọ tán bá pè yín sí gẹ́gẹ́ bí olórin àti pàápàá ṣe máa ń gba owó. Ah, <laughs> ọ̀nà ìbéèrè yẹn pín sọ́nà méjì àtọkùn alákọ̀ọ́kọ́ ni wípé torí pé a fi rán mi ni mi kàn nípa èmi sọ nípa tara mi. mi kàn nípa mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bíi tí ọlọ́run ràn mí lọ́wọ́ débi tẹ̀ tó tún mo dúpẹ́ bíi tó tún mú mi lọ sí mi ń kàn nípa àwọn ọmọ mi tó dẹ̀ bá mi ṣiṣẹ́ náà mo dúpẹ́ fún ọlọ́run fún ayé tí wọ́n ń gbé wọn ò ṣe dandan ayé pé owó owó owó àmọ́ gbé owó owó àwọn èèyàn nífẹ̀ẹ́ sí owó àwọn olóyìnbó gẹ̀ẹ́sì dẹ̀ sọ pé ṣé lóòótọ́ ló ń sọ pé money answered all things. èmi ò mọ o wọn ní owó ní ìdáhùn sí ohun gbogbo ah, ìwà lè sọ bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ irú bí tá a jókòó sí sí owó ni o mo tó wà lórí kinní owó ni ayé tí mo wọ̀ sọ́rùn owó ni iná tẹ̀ ń wò owó ni ẹ̀yìn tẹ̀ ń wò lé owó lè mọ̀ fi ra kinní sórí ah, eh, owó ni. àmọ́ ah, mi ì jẹ́ kọ̀ọ̀kan nípa torí ìgbà tó máa darapọ̀ mọ́ mi mo ṣàlàyé fún wọn torí ọlọ́run fi rán wa ni a máa lọ sí for instance fún àpẹẹrẹ ilé ìjọsìn míì tó bá pè wá wọ́n lè má ní agbára tó bẹ́ẹ̀ gẹ̀ pé àbí àwọn tàṣíwájú ṣe ń gbà ẹ jẹ́ ká ṣe ta lè ṣe tọ́lọ́run fi rán wa gbà mí àìmọye mi tàtẹ̀ ti lọ́dọ́ yẹ pé God bless you lágbàá olúwa yóò bùkún fún yín ìyẹn náà tó ìyẹn náà tó <laughs> a lọlé àṣàlì tún síbẹ̀ àwọn ọmọ báńdì yóò dẹ̀ ní sọ pé owó ta fọ mọ́tò nǹkan wọ̀nyí fún wa lówó mọ́tò ni. ọmọ torí pé irú èèyàn tó ń bá ṣiṣẹ́ ọjọ́ tó bá pọ̀ lọ́pọ̀ yanturu ọmọ pé mi ò kí mi ò fi jẹ wọ́n yà ọmọ ọjọ́ tó bá dẹ̀ sùkú díẹ̀ ká tó ọmọ ẹ̀yin ọmọ òun rèé o èmi tiẹ̀ kọ́ ni maka ẹni tó ní maka a ní láàrin wa so òun ló máa mo jẹ́ kí gbogbo ẹ̀ kó hàn sí wọn sí wọn so pé ah iye báyìí ni wọ́n dẹ̀ ti mọ iye tó máa kan ìgbà míì gan mi ò tiẹ̀ ní mú nǹkan kan wíwá ni à irọ́ màmá ẹ jẹ́ ká ṣe báyìí mo fún wọn láǹfààní yẹn torí pé láì síhun àwọn kò sí èmi mo lè dá gbogbo ẹ ṣe dákọ ẹ lè ṣe kẹmọ lé kẹtùmọ kẹtùmọ lù ọ <laughs> ìlú mẹ́ta èèyàn kan ṣoṣo ò dà bẹ́ẹ̀ àwọn nígbà agbára tí mo ní pẹ̀lú ògo Ọlọ́run mo ń tọ́jú wọn níwọ̀nba so wọn rẹ́dí àti fọwọ́sowọ́pọ̀. irú àwọn òde wo lẹ wá lọ ilé ìjọsìn nìkan lẹ dá ń kọ lọ ilé ìjọsìn à lọ ayẹyẹ ọjọ́ ìbí à ń lọ òkú àgbà òkú àgbà ni o lágbára Ọlọ́run ẹrú ìtọ́ fẹ́ ṣe lọ́la yìí sìn ẹ ní sọ pé àwọn ọṣẹ ẹlẹ́sìn ni mi ní lọ. ẹlẹ́sìn tó bá ti jẹ mọ́ ẹ mọ̀ ayẹyẹ ayẹyẹ ń jẹ́ yálà ìwọ tó bá ti pe ayẹyẹ àwọn ẹlẹ́sìn mùsùlùmí máa wá bẹ́ẹ̀ jẹ torí a nínú ẹbí wa èmi tí mo sọ̀rọ̀ inú ilé ẹlẹ́sìn mùsùlùmí mo ti jáde wá so mi lè sọ pé torí pé mo wá mo ti ẹni tó ń gbọ́ lọ́hùn gbọ́ kí wọ́n máa ta wọ́n nù rárá ẹbí mi lẹ́bí mi máa jẹ́. ṣé mùsùlùmí náà gbọ́dọ̀ ń ni. ẹ ẹ ẹ jẹ́ kí n mm-hmm. mo ti wá di ẹlẹ́sìn onígbàgbọ́ kí wọ́n á ní rárá ẹbí mi lẹ́bí mi èèyàn ni wá ọlọ́run dẹ ní gbogbo wa ń ké pè so ẹ̀yin ló bá ti jẹ́ ayẹyẹ oríṣiríṣi onírúurú èèyàn ló máa wà ń bẹ̀. òkú àgbà òkú àgbà ìṣílé ìkómọjáde ọjọ́ ìbí ìkómọ ọjọ́ ìbí àwọn olóṣèlú tó bá fẹ́ ṣe campaign ah, ah. tó bá ní kẹ́ wá kọrin bẹ̀. <laughs> <laughs> ọlọ́run ṣàánú wa. <laughs> wọn láwọn òbó lọ́sẹ̀lú ṣe ìpolongo òbò ṣùgbọ́n tó lọ́sẹ̀lú bá fẹ́ sọjọ́ ìbí ẹ lè lọ bí yẹn. bá a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kan ló wá dá wa sí. ẹ ṣe púpọ̀ ìyá wa a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní tí ẹ fún wa láti bá yín sọ̀rọ̀ lórí ètò Ká Sálàyé òní ọjọ́ Friday ẹ ayẹyẹ àyájọ́ olólùfẹ́ ló ń bọ̀ ó jẹ́ rẹ̀ ẹ ti rò pé ní gangan ni ó dé ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ti ra kó sí wáyé wá kẹ́nẹ́ kan ǹjẹ́ ẹ lè ràn wá lọ́wọ́ kẹ́kàn fún orin kẹfì mm. kátó kásẹ̀tù lẹ̀ kátó dágbére pátápátá orin níṣẹ́jú kan kẹ́kàn mi mm. kẹ́sọ pọ̀ mọ́ tó lólùfẹ́ ni àbí fún Kaftan TV àbí ká ṣàlàyé. ẹ jẹ́ nǹkan orin fún ẹ ní orin tó ṣe nípasẹ̀ àánú Ọlọ́run mm. torí ní àkókò tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Mm àti gbogbo onú ilé kọ̀ọ̀kan à ń bẹ̀bẹ̀ fún àánú ọlọ́run kí ọlọ́run fi àánú ẹ̀ gbọ́ tiwa. ìyẹn ni àkòrí ìdáhùn sí àkòrí wa káwa bẹ̀rẹ̀ fáànú. àánú tó máa kọ́ báyìí pé fàánú gbé mi ró ọlọ́run iye fàánú gbé mi ró ọlọ́run iye mò ń wojú rẹ mò ń wojú rẹ fàánú gbé mi ró ọlọ́run yè fàánú gbé mi ró ọlọ́run yè fàánú gbé mi ró ọlọ́run yè mo ń wojú rẹ mo ń wojú rẹ fàánú gbé mi ró ọlọ́run yè. ẹ̀yin ara ẹlẹ́sẹ̀ náà gbà ẹ̀kọ́ nìyẹn pẹ̀lú wa orin ẹgán tó ládùúrà nú tábà mm. díjú báyìí olúwa fàánú gbé mi ró ọba àwọn bá fàánú gbé mi ró mm. olúwa fapá gbé mi wá fa ah! ó sọ pé mi ò ṣàánú fẹ́ni tí mi ò ṣàánú fún kọlọǹka èmi àti ẹ̀yin yẹ fún ẹni tí ọlọ́run yóò ṣàánú fún àánú ọlọ́run kò ní dágbére nínú ayé wa nínú ìdílé wa pẹ̀lú ọwọ́ ọ̀tún ọwọ́ òsè wà láàfíà iwájú ire àánú ire ọ̀tún ire òsì ire àánú ọlọ́run máa gbé wa sókè báyìí ìránṣẹ́ ọlọ́run Elédùmarè àárín ìjọba ìlọ lórí ètò Ká lónìí ọjọ́ Friday títí ọjọ́ ajé tẹ̀lé àfọlùpà yìí lórí ètò Ká ire o. Ká ṣàlàyé ká ṣàlàyé